ètò yín ètò wa ojúmọ́ ire ó ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣògorẹnìkejì mo rò pé ti gbádùn orin yẹn ìbà ó ọba tí gbogbo àgbáyé ń bọ ah, bọ̀dá láàrin wọn ní swaga ọba ńlọ ìbọn rẹ ọba tí gbogbo inú ọ̀run ni bọ̀dá ti ń sọ̀kalẹ̀ wá o iṣẹ́ yẹn ta lẹ́nu adúpẹ́ púpọ̀ ẹ wo láàárọ̀ yìí àlejò wa wọ́n ti wà nínú ilé ta ni àlejò wa láàárọ̀ yẹn evangelist ni wọ́n mùsùlùmí ni orúkọ wọn ṣùgbọ́n wọ́n á ṣàlàyé bí gbogbo ẹ ṣe wọnú ara wọn àwọn náà ni evangelist Ìjímáyọ̀wá Abbas tí gbogbo ènìyàn ń pè ní ẹ̀rí àjídára ẹ fóun yẹn ẹ fi kí wọn wọlé. ẹ̀mí mímọ́ hmm. àmì ìrètí rẹ̀ olùtùnú yára máa bọ̀ wá ẹ̀mí mímọ́ àmì ìrètí rẹ olùtùnú yára máa bọ̀ wá wá bá wa ṣe gbogbo ayé ń retí ògo ẹ̀mí mímọ́ yára máa bọ̀ wá. Ah samuel kúkú ti sọ mí lẹ́nu ó ní mi ò lóhùn orin ó ní mo dẹ̀ máa ń fẹ́ràn kí n máa kọrin bí n bá ṣe kọ́ ọlọ́run mò ń kọ́ sí kì í ṣe èèyàn nítorí pé ó máa ń wù mí kémi náà kọrin ohun yìí náà ni ṣé bóun lẹ tún ṣe lẹ́ẹ̀kan ẹ tún tún ẹ̀mí mímọ́ yẹn kàn kájọ kan náà. àmì ẹ̀mí mímọ́ olùtùnú yàrá máa bọ̀ wá àmì retí rẹ̀. Oh ẹ̀mí mímọ́ olùtùnú yára máa bọ̀ wá àmì retí rẹ̀. mo dẹ̀ wá lọ́pọ̀ lóorin ṣùgbọ́n mi ò lóhùn orin ṣe pé téèyàn bá ní ó dàbí ìgbà tí ènìyàn ní ọpọlọ láti tún nǹkan ṣe ṣùgbọ́n kò ní irinṣẹ́ tó fẹ́ fi ṣe bó ṣe rí gangan gan nìyẹn. ìyẹn kan lọ gẹ́tì irinṣẹ́ náà. bẹ́ẹ̀ ni kò èèyàn wá fún ara ẹ̀ ní ẹ̀kọ́ láti bóyá máa try bóyá mi náà gbìyànjú. àkókò lẹ máa filẹ̀. àkókò ok àdúpẹ́ púpọ̀ ẹ bá wa kí àwọn ará ilé tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́. mo kí gbogbo ẹ̀yin bàbá àti màmá ọ̀rẹ́ ẹ̀gbọ́n àti àbúrò orúkọ mi ni apostle prophet dr Ejimayowa Abayomi Abbas tí àwọn ènìyàn ń pè ní ọba ẹ̀rí àjídára ọba ẹ̀rí ajídára ọba ẹ̀rí ajídára ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ rẹ tòwúrọ̀ yìí o àdẹ̀kù ọdún ọjọ́ sunday easter tó kọjá ẹ̀wò méjì ló jẹ́ o àti sunday àti monday àdẹ̀kù ayọ̀ àjíǹde lórúkọ jésù ayọ̀ náà kò ní fi wá sílẹ̀ wọ́n gbà orúkọ yín yẹn kọ́kọ́ dàbí ìgbà tí mo gbọ́ ìjìmáyọ̀wà ó dàbí ìgbà tí wọ́n bá ní àbẹ́ ẹ pé yorùbá àkínpẹ́ tù nǹkan mo ti wò pé à nígbà bóyá nígbà tí ìjì dé tí wàhálà pọ̀ ṣùgbọ́n kàkà kó wàhálà yẹn tó kókó mú ikú ìdààmú wá ọlọ́run wa jẹ́ kí wàhálà yẹn ìjì yẹn kó mú ayọ̀ wá à ìjì má yọ̀ wá ṣùgbọ́n èdè mo rí pé ọ̀tọ̀ níbi tèmi rò sí ọ̀tọ̀ báwo ni kí ni ìtumọ̀ orúkọ yẹn gangan gan ìjì má yọ̀ eh, wá. bóyá máa fún mi lórí ọ̀fẹ́ àti ṣàlàyé nípa èmi gangan eh, eh. mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀ṣun ok nílùú olóṣù mo wá láti Ifẹ̀ gangan. Ifẹ̀ gangan Ifẹ̀ central. bẹ́ẹ̀ ni Ifẹ̀ central bí ojúmọ́ ti ń mọ́ wá. ah ok Ifẹ̀ náà ti là wá wà. Mm, níbi tó wọ̀ sí. <laughs> orúkọ yẹn gangan ìjí ni ó dàbí orúkọ agboolé mm. ìjíǹjí tí mo jí bí ẹni pé orúkọ tá a kàn gé kúrú díẹ̀ oh. ìjíǹjí tí mo jí mú ayọ̀ wá so ìjíǹjí tí mo jí yẹn máa gùn jù àwọn á fi sọ di ìjí máyọ̀ wá so ìjí yẹn ni orúkọ agboolé orúkọ ilé ẹbí wa ẹnikẹ́ni tẹ́ bá rí tó bá ń jẹ́ ìjí yẹn àtàn ni ó wá lè hmm. jẹ́ ìjí gbádébọ̀ ìjí kinní kan ṣùgbọ́n ìjí máyọ̀wá ni tọ̀dọ̀ tiwa. ìjí máyọ̀wá ìjí máyọ̀wá ah àyà kó má wà jẹ́ pé ìjí máyọ̀wá ti bóyá torí ẹ̀ ni ẹ̀ dárí mélòdì rẹ̀ pé jíjí mo jí jíjímojì ọlọ́run mi mọ̀ sẹ́yìn ò tí wàá kọ jíjímojì kankan ẹ̀yin ò tí lo ìjíǹjì kan nínú gbogbo àwọn àwo rẹ̀. ẹ mo ti lò ó nínú àwo kan ṣùgbọ́n mi ò tí ì lò ó jáde mo kàn lò ó ní inú ọ̀rọ̀ kan mo ní ẹ ti tóbi ọlọ́run mi tó ga jù ìwọ nìkan ṣá lọ́pẹ́ àti ìyìn bíjì ayé mi ṣe pọ̀ tó mo dúpẹ́ pé ayọ̀ ló mú wá bíbínú jẹ́ ayé mi ṣe pọ̀ tó mo dúpẹ́ pé ó má yọ wá fún mi bíjì ayé mi ṣe pọ̀ tó mo dúpẹ́ pé ayọ̀ ló mú wá bíbínú jẹ́ ayé mi ṣe pọ̀ tó mo dúpẹ́ pé ó má yọ wá fún mi èmi ò lóhùn méjì ju pé kí n máa fọlá ṣayọ̀ o tolúwa ni mí tèmi lolúwa gbọ̀pẹ́ tí mo mú wá torí pé tolúwa làṣẹ. ṣẹ́yìn náà wàá rí ibi tẹ́ ti lọ lo ìjì yẹn ṣé ìjì family house yín lẹ wá ló mẹyẹn ni tàbí ìjì yorùbá. ẹ mo lo ìjì yorùbá yẹn nítorí pé a la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá. yes ibi tí mo ń lọ gangan nìyẹn torí ẹni tó bá gbọ́ orúkọ yín yẹn mo ní ah ìjì mayowa. mo ní ah orúkọ ńlá dẹ̀ ni o pé kéèyàn dẹ̀ la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá ṣùgbọ́n nínú ìjì yẹn kó padà wá máyọ̀wá ẹ̀yin náà wá rí ń sìn wípé ibẹ̀ yẹn gan lẹ́yìn gan wá lọ ẹ̀ lágbó lẹ́yìn. ẹ torí hmm. pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nǹkan tẹ́yìn rò yẹn lọ́pọ̀lọpọ̀ náà rò ó wá tún ṣe níṣe pẹ̀lú ohun tèmi gangan gẹ́gẹ́ bí ènìyàn tí mo là kọjá hmm. nínú ayé mo sọ nínú orin mi kan mo ní ìyìn rẹ o ọba mímọ́ ọba tó ní gbogbo ògo ẹ má sọ pé ọlọ́run ò sí o ọlọ́run mi wa tó ń ṣe yanu ẹni ìjà òde bá rí ló ń pera ẹ lọ́kùnrin ìṣòro tí ó ju ẹ̀mí wa lọ kọlọ́run má gbé bá gbogbo wa ẹ má sọ pọ́lọ́run ó sì o torọ́ lọ́run mi wa tó ń ṣe àánú. Ah, ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ta ni apostu prophet ṣé àwọn orúkọ yìí tó àwọn àwọn oyè yìí ṣó déédéé débẹ̀ ni tàbí àbí ìránṣẹ́ ọlọ́run tó ní ìjọ òun nìyí kí ló dé tí wọ́n ń pè yín ní ẹ̀rí àjídára ṣé kérúbù nìyẹn ni. ní àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ibi tí ọlọ́run ti bá mi bẹ̀rẹ̀ tó bá mi dé. ọlọ́run ṣe. mo wà ní ọmọ ìjọ cherubim seraphim ni mí mhm. mo jẹ́ ọmọ ìjọ kérúbù àti serapho mo ti wà nínú ìjọ mi tí mo wà kì í ṣe gẹ́gẹ́ bí olùdásílẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ fún hmm, ìjọ mo ti wà níbẹ̀ fún bíi àti tó bíi ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n Ah. that's about twenty five years now Jeez. in that same church Jesu. so iṣẹ́ ìjọ ìríjú tí mo ṣe nínú ìjọ ló jẹ́ kán wò pé ó ti tọ́ kí n gba oyè apostole láti wà sí orí pẹpẹ hmm. ìpè mi gangan ni ó fún mi ní láti jẹ́ wòlíì torí wòlíì ni mí hmm. then eh, àwọn ará ilé ni ẹ máa bá sọ. bẹ́ẹ̀ doctorate eh, mo eh. fọgbọ́n kàwé dé ìkórìtà yẹn ni tí mo hmm. gba doctor in theology òun ni mo fi jẹ́ apostle prophet doctor. Hmm, kì í ṣe wípé àkàndédé wù yín pé àwọn tó bá máa nírun tó bá kún bíi ti Mósè o ẹ ká fún wọn lápòsù àwọn tó bá parí bíi ti Ṣògorẹ́níkejì o ẹ jẹ́ ká fún wọn ní most active evangelist ah, torí pé mo rò pé bóyá bí ìwò ẹ̀kọ́rọ̀ yẹn má lọ dàbí ti Sámúẹ́lì nígbà tí nínú ìwé Sámúẹ́lì kìíní orí kẹrìndínlógún sixteen tí a ní pé kó fi òróró kún ìwo rẹ̀ kó lọ sí ilé Jésè kó lọ yan Dáfídì ní ọba. Mm -hmm nígbà tó rí eliabu ìwò tó wò ó ní a ah, ó yẹ alàgbà lélẹ̀ máa tọ́ sí ilé gangan lọ́ba tá à ń wá ṣùgbọ́n olúwa ni má wo gíga rẹ̀ má wo bí ó ṣe lẹ́wà tó ìyẹn túmọ̀ sí pé iṣẹ́ tí ènìyàn ṣe òun náà ni ó máa ń sábà gbé ni dé ibi tó ga lórúkọ jésù ẹ ò ní jábọ́ ah, ẹ wo mo sì máa ní oore ọ̀fẹ́ a sì máa sọ̀rọ̀ nípa olùtùnú mm. ṣùgbọ́n kò ní déédéé dáa nígbà tí a bá wà lórí ìjókòó bí eléyìí kí àwọn ènìyàn má tiẹ̀ mọ̀ ta ni ẹni tí à bá sọ̀rọ̀ gan hmm. níbo ló ti ń bọ̀ níbo ló dé dúró ló ṣe jẹ́ wípé àwọn nǹkan tí a sì sọ yẹn ó sì dá lórí yín ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí mo ti ṣèlérí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ó jókòó yìí ni mo ní oore ọ̀fẹ́ láti bá péjọ sí ibì kan láìpẹ́ yìí níbi tí a ti jọ ṣàjọyọ̀ ṣùgbọ́n nígbà tí a débẹ̀ mo wá wò pé gbogbo àwọn ènìyàn tó wà ń mùsùlùmí wà ń kìrìsìtẹ́nì wà ń gbogbo alájọ parapọ̀ lájọ yin ọlọ́run níbẹ̀ nítòótọ́ tí inú everybody dẹ́ ṣùgbọ́n mo wá béèrè ìbéèrè kan níbẹ̀ jọ yẹn wípé kí àwọn ènìyàn máa ka Genesis Exodus lefitiku numeri deuteronomy Joshua ẹ wo nígbà tí àwọn ẹlòmíín fi máa dé deuteronomy wọ́n ti gbé e gbági mi ò sọ pé ká lọ ìfihàn Málákì nìkan náà ti dúró báwo ló ṣe ṣẹlẹ̀ níbẹ̀ a máa rí ijó a máa rí ayọ̀ a máa rí àwọn gan tó jókòó yìí mi mọ̀ bóyá wọ́n ti ẹ̀ka Genesis wọn pé ẹ wo láti dẹ agbára ẹ jẹ́ ká tiẹ̀ fi hàn kí ló ṣẹlẹ̀ níbẹ̀ nígbà tá a bá lọ tá a bá padà dé ètò ìsìn tẹ̀síwájú à ń padà bọ̀.